bá ṣe pé ni ọlọ́run bá ránṣẹ́ ọ̀gbọ̀dọ̀ mọ́kọ̀ ọ̀yẹ́ kábà kankan ṣe wá sí mọ́ torí pé ayé gangan ti ń ṣe wá sí mú kálukú ẹtí ọba ní gbọ́ ni ò ní gbọ́ kó lè bá jìyà ẹtí ọba gbà ni ó gbà kó lè ránu ọlọ́run. wàfi kulli shay'in lahu ayatun tadullu ala annahu wahidun wáàsí tèmi níjòkó yìí wọ́n ní ìyá yìí bímọ mẹ́sàn-án àbí àbí mélòó lọ pé ẹyọ kan ṣoṣo wá sẹ́kù ẹyọ kan wọn ajá ẹ dìde kárí ẹni Allahu akbar Allahu akbar irú àwọn irú àwọn eléyìí àmì ni wọ́n irú wọn ò ṣe é sàsí bẹ́ẹ̀ sàsí yọ̀dà sí lérí ni irú wọn ò ṣe é bínú mọ́dàrí kan ni wọ́n pàtẹ́ yẹn án kú kẹ̀yẹ̀ kan bẹ́ẹ̀ ronú aburú sí aburú yóò sùn tọ̀hún torí irú wọn ọlọ́run á fi wọn sọ́lẹ̀ ní ẹ jòkó. wa fi kulli shay'in lahu ayatun tadullu ala annahu wahidun. ìwọ́n ti ẹ̀ gbogbo yẹ yín tí a yín bí gbogbo yín lọ́ba mi sì sẹ́kù fún ya yín ẹ̀ tún wá mú oore láti dúpẹ́ fún ya náà ìwọ ni ọlọ́run nù. wa fi kulli shay'in lahu ayatun tadullu ala annahu wahidun. ọlọ́run fira rẹ̀ hàn ní o ọlọ́run fira rẹ̀ hàn ní o wípé mo lè pa gbogbo wọn tí ò ní ṣẹ́gun kankan àmọ́ ìfẹ́ káyọ̀ pé àwọn ní mi wọ́n á sẹ́kàn gbogbo ọmọ já mi. وفي كل شيء irú àmì wo lọ́lọ́run bẹ́ẹ̀ lé yìí ìṣòro tá a ní ni pé kálukú ọ̀dá àmì inú ilé wọn mọ̀ ní gbogbo inú ilé fi ń parun olówó ilé yín láàmì ilé yín kí ló dé tẹ̀yìn yòókù ṣe wàhálà tẹ̀ ní àmì ilé tí yín nù lọ́tẹ̀ bá ti pa ẹ̀kọ́ fún wàfi ikú iléeṣẹ́ yìí lẹ́wù ayatún. ọlọ́lá tọ́ba mi fà jáde nínú ilé tí làmì inú ilé gbogbo ilẹ̀ ṣe wàhálà kí ló dé tó fọlá léwu lọ́wọ́ tí òfin lẹ́yìn yòókù lọ́wọ́ njẹ́ bá ti dìtẹ́ rẹ̀ tẹ́ bá ti pa ẹ̀sọ́ọ̀tì àmì ilé ilẹ̀ parun. wàfi ikú iléeṣẹ́ yìí lẹ́wù ayatún. ìmọ̀mù wa ẹlẹ́fun àwọn àgbàlagbà ni ẹ máa wọlé wa fi kulli shay'in lahu ayatun tadullu ala annahu wahidun. àfáà lọ́ba mi di sàmì ilé àwọn ẹlòmíì gbogbo yín làwọn ní ẹ lọ lékewé ẹ padà sá nítorí pé wọn ò fẹ́ ṣe yín láǹfààní nu agboolé yín ẹni wọn wá ṣe láǹfààní tí wọn fàyọ ń bẹ ẹtún wá ń dìtẹ̀ ẹrù aburú sí i níjọ aburú bá ti ṣe ògo lé yín láburú ṣe òun kẹ tó ẹ̀mí ọdẹ yìí ọgọ́rùn ọdún. وفي كل شيء له آية تدل على أنه واحد. kí ló dé tí kálukú ọ̀dá mi ilé wọn mọ̀ tí mo bẹ́ẹ̀ sọ fún wa lónìí nù kálukú ó lè ṣe rìcháàjì pé ta ni àmì ilé wa ìgàn tá a gbọ́dọ̀ rọgbà ká tí kankan gbọ́dọ̀ ṣe tálà nílé wa yìí tá a gbọ́dọ̀ kún táyé àwọn ọmọ wa náà fi da ayé àwọn ọmọ kálukú ti ń bàjẹ́ òun ẹni tó tún wọn tí ó tún ayé àwọn ọmọ yìí ṣe lé ilẹ̀ ti dìtẹ̀ pa ẹ ti dìtẹ̀ lé kó lù wèrè yìí tí wọ́n ń lérí pé ń jọ́tọ̀ sẹ̀ wá láyé rẹ̀ ti bàjẹ́ ayé gbogbo àwọn ọmọ rẹ̀ tí ó tọmọ tẹ́nì ni ó tún ṣe ó ti bàjẹ́ pọ̀ mọ́. wa fi kulli shay'in lahu ayatun àmì nínú ọmọ ìyá ẹ ní àmì kan nínú àwọn ọmọ ìyá yín ẹ tíra yìí kẹ ẹ dá mọ̀ kẹ ẹ mọ sọ ti ìyá yín nínú àwọn ọmọ bàbá yín ẹ ní àmì kan ẹ tíra yìí kẹ dá mọ̀ kẹ mọ sọ ti bàbá yín nínú ẹbí yín ẹ ní ẹ tíra yìí kẹ dá mọ̀ kẹ mọ sọ ti ẹbí yín nínú àwọn ará yín àmì ń bẹ́ńbẹ́ ẹ tíra yìí kẹ dá mọ̀ kẹ mọ sọ ti àwọn ará yín nínú ilé yín àmì bẹ́ẹ̀nbẹ́ ẹ̀ dá mọ̀lẹ́bí ní pírọ́blẹ́mù ẹ̀ dá mọ̀ gbogbo orí tí wọ́n ń pè ládùúgbò kí ló lè ti dá àdúgbò tí àmì ilé yín tí ó gbà wá fún yẹn ti dìtẹ́ rẹ̀ ni ẹ máa bínú àwọn olóṣèlú yé rántí yàn wọ́n bẹ́ẹ̀ rántí yín ẹni tó sọ kọ yín fún wọn ní dókítà ọ̀sẹ̀ ti rán aláre wà bí kulli shay'in lahu ayatun tadullu ala annahu wahidun. ìyá tó kù ìyá mi ní gbogbo tí wọ́n ròyìn nípa àwọn ìyá mi èèyàn lọ́lọ́run máa ṣe bẹ́ẹ̀ fún ọba tí wọ́n á sí àwọn ọmọ àmì kù fún ọba sí àwọn ọmọ ọmọ àmì kù fún un gbogbo àwọn ọmọ ọmọ rẹ̀ ọlọ́run tó ṣe wọ́n lámì Abubakar yìí ló jẹ́ kí n wá bí ọ̀rẹ́ mi ni púpọ̀ púpọ̀ púpọ̀ púpọ̀ wàlá ìsúmọ́bìlá ìnàdílá ìlà ìlà wa ègó ló yẹ kí n wà báyìí mo wá ṣàdéhùn pé pẹ̀lú ògùn ọlọ́run yìí jí kú ò lẹ́kọ̀ọ́ bàtà parí programu ní nǹkan bí aago mẹ́ta ẹbí mi wàá gbé mọ́ mo ní oorun lè má jẹ́ mo ní ẹ̀yin ọmọ ẹja máa lọ ọlọ́run ti fẹ́ sọ wa èmi ò èmi ò yìí máa ń rìn ìgbà kan ìrìn alẹ́ àmọ́ yìí ti rìn mọ́ aago méjìlá kọjá ká tó padà wọ lọ́rin mo ní kò ní dùn mọ́ mi kí n disappoint rẹ̀ bàtà adébàdàn tilẹ̀ sún wọn ni àwọn kan ní ká sùn náà ah, mo fẹ́ kí n wà lọ́rin tábà yóò pè mí lẹ́ẹ̀kan náà kí n sì dá lóhùn torí pé ọmọ alábàárkà ni ọlọ́run ó sì jọ alábàárkà gbogbo ẹ̀yin tẹ̀ ń jọ ọmọ ọmọ fúyà yìí tẹ̀ wá dúró wípé ah, ìyá wa ni ìyá wa ni ìyá wa ni àmì ire lọ́wọ́ ṣe gbogbo yín. wàbí kulli shay'in lahu ayatun tadullu ala annahu wahidun. dákun wá sí mi fún ọ lónìí nù àmì ń bẹnu ọmọ tẹlifíìn náà bí kò dáa mọ bẹ́ẹ̀ ni chájì náà ọmọ rẹ wọ́n ló bí gbogbo wọn àwọn yóò ṣe kálá mi ìtọ́ jámi ó lè jẹ́ kó ní ọmọ àwọn lè mọ̀ jù ó lè po onú kọ́ mọ́ mọ́ kéwú bọ̀rọ̀ ó lè po onú kọ́ mọ́ mọ́ wé bọ̀rọ̀ ó lè jẹ́ pé ríṣiríṣi iṣẹ́ ọba ṣe yí yóò lòun ò ṣe mọ́ ọba ṣe tọ̀hún yóò lòun ò ṣe mọ́ ó lè dóhun ní ọ̀la gidi ó lè dóhun ní òní gbọ́ sí ọlẹ́nu fíyèsí àmínú ìràwọ̀ rẹ tó mú wáyé ni wọ́n fẹ́ bàjẹ́ mọ́ ọ lọ́wọ́ wọ́n fẹ́ kó bínú ṣépè fún wọ́n fẹ́ kó bínú kọ́ lọ́mọ kọ́ wa yarí bọ̀ tọ́ mọ́ kọ́ wa lè ṣe rire níta ọmọ wa padà mọ́ ṣépè fún ọ kí ló dé tí kálukú òfin sáàmì sáàmì tọ́lọ̀ ń da tọ́lọ̀ ń da fún. wà á fi kulli shay'in lahu ayatun. lára gbogbo tọ́lọ̀ ń dá ẹ máa rí àmì ń bẹ́ẹ̀. wà á fi kulli shay'in lahu ayatun tadullu ala. àṣẹ báyìí lọ́lọ́run ti ń sọlá. Ah, àfẹnitẹ́rì rẹ̀ ọba pé ní òní wo kankan kọ́ wá rí àmì ọlọ́run bẹ́ẹ̀ ah. níta àjòkó yìí náà àmì kan ni kálukú náà tíráì kó dìskọ́fà àmì ara rẹ̀ wọn náà láàmì la kò yí ọ ni lè dára rẹ mọ̀ lọ́tọ̀ bá ti dára rẹ mọ̀ ó ṣe mistake wàhálà ó sì pọ̀ àmọ́ jẹ́ bọ́ọ̀ bá ti kọ́fà ara rẹ bí àmì tí ń bẹ lára mi ni ọba láti àìfiyèsí ibo làmì wà lára kó wá inú ẹbí kó wá ní bí wàhálà fún wa. mo kí ẹ ẹ ẹ bàbá wa ayélujára ẹ máa bẹ pẹ̀lú àánú ọlọ́run ilé ayélujára gan ilé kan ní àdúgbò yìí tó pé nú àwọn ilé tó já àmì ilé kan ni àwọn ilé pọ̀ bẹ́ẹ̀ tẹ́ máa pé àmì ni nínú àmì tó ń bẹ ládùúgbò yìí ilé ayé labẹ́gẹ̀ jẹ́ kan níjẹta àmì ni lánàá àmì nílé náà lónìí àmì nílé náà lọ́la àmì nílé náà ò ní parí láéláé. àmín. ìṣẹ́jú kan tó kù ìsirá bíi yẹ́wó kà. ìsirá bíi yẹ́wó kà hábàtà ajini hasọ́dá fàfi gedin, ìkọ́dí udi taliwa kìtà tẹ́s aluwa tọ́ amíkàmí yẹ̀dìn. bàbá wa ìmọ̀ mọ́lọ́ sọ́gọ́ èyí tí wọ́n fẹ́ kí kọlu kó mú lọ lẹ́nu ìsirá bíyẹ́ omi kà á bàtán. ìsirá bíyẹ́ omi kà á bàtán. <laughs> tẹ̀jìníyà sọ́dá fàfi gẹ̀dìn ìkọ́dí ọ̀dà. إذا تسأل عن طعامك من يدي èmi pẹ̀lú rẹ ìsirabi yaumika habatan. ìsirabi yaumika habatan. kí o ní rẹ gbin rere o ní rẹ gbin rere mi bá fún ọ lówó fi gbin rere kalẹ̀ bọ́ba mi bá fún ọ lọ́lá fi gbin rere kalẹ̀ bọ́ba mi bá fún ọ láṣẹ fi gbin kalẹ̀ bọ́ba mi bá fún ọ lágbára gbígbín rere kalẹ̀. ìsọ̀rọ̀ bí ẹni dáhà bàtán. bọ́ba ní mímọ́ gbígbín rere kalẹ̀ àwọn ṣé Ádámù wọn fi ìmọ̀ wọn gbín rere kalẹ̀ ni o. sìrọ́bì ẹ̀mí kàhá bàtán. àwọn afáà pọ̀ lẹ̀ yìí o alájà àgbà gbín rere kalẹ̀ pẹ̀lú mọ́ rẹ̀ ni o. ìsìrọ́bì ẹ̀mí kàhá bàtán. àbá pọ̀ ńlọrin o bàbá Lagbaji gbin rere kalẹ̀ pẹ̀lú mọ́ wọn ni o. ìsọ̀rọ̀ àbíyá omi kà á bàtà. àwọn Sufi àwọn onímọ̀ àwọn aláṣírí wọ́n pọ̀ ń lọrin bàbá Lagbaji tó mọ̀ fi tiẹ̀ gbin rere kalẹ̀ ni o. ìsọ̀rọ̀ omi kà á bàtà. ẹ wo síríìtì yìí lápá tún lápá sí àwọn èèyàn ńláńlá àwọn ẹni ọlọ́run ní bẹ́ẹ̀ níta fàǹdásà la ti gbìn kalẹ̀ ló kọ́ ló fi parẹ́. ìsìlámù omi kà á bàtà. ẹ kò wá àtúntò mọ́ bẹ́ẹ̀ ṣe fún ọ yàwá Hajara obìnrin rere lọ́lọ́run fi kárere fún ọ lọ́jọ́ òní. sọlábì yomi kàwá bàtà. ó kiri fún yahoo kì í sábà rí bẹ́ẹ̀ fún ẹ̀kọ́ padà wá lẹ́yìn. àwọn yẹn wà ní gbogbo tí òfin sẹ́yìn náà ló ti pátá lójú ara rẹ̀ kí ló tún wá kù. àmọ́ ó fi ọba mi sànú ìyá náà ó fi ń tọ́lọ̀ fún un lágbára ó fi gbin kí ni wọn náà gbin ìsirá. ìsirá bí yọ kàhábàtà. dákun bọ́ ọba lágbára agbára tó o níhun rere ni o fi gbè èmi ò ní ọmọ gbàjẹ́ àmọ́ gbà tó bá gbà rere ni o fi ṣe. sàbí yomi kàhábàtà. ẹsẹ̀ bó wúlò fún ọ ti gbà á ni òní sọ pé ọmọ wa irinṣẹ́ tí ọba lò àmì àníkò lò ó dáa ṣé bí ọ̀bẹ nǹkan rẹ̀ èèyàn lè fi ṣe èèyàn sì lè fi ṣàbúrú ta lè torí pé wọ́n fi ọ̀bẹ ṣàbùrú ká ní ẹ̀mọ́jì ọ̀bẹ ọwọ́ ayé wọn. irinṣẹ́ ni irinṣẹ́ làjẹ́bẹ́ ni wọ́n bá fẹ́ gbà àwọn tí ó kó yàjọ wájú ọlọ́run lé kọ́ bá wọn àfi ṣe rere wọ́n bá gbé gbogbo àjẹsọ ọgbà tó yẹ pé rere ló fi gbè láti bọ̀ tán yá ṣe dá láti bọ̀ tán rẹ̀ ọ̀dà. ìsìláàbì yẹ́wò mi kà á bàtà. gbogbo àṣírí ni ọwọ́ àtàṣírí ire àtàṣírí ibú èèyàn ní èèyàn èèyàn wá ìlà kìtọ́ yanjú èèyàn sì wá kátàlítọ́ yanjú àwọn tó wá bí wa ń jọ òun náà ni wọ́n fi púrúfù lọ́rin wọn làwọn àṣẹwọ̀n wa mọ́lá àbùkù fi ń kàn wá ọwọ́ adámọ̀lẹ́kùn àrísẹ́ kọ́ńdúkọ́ńdú ọwọ́ àfi dáṣẹ̀ rí àbáwọn tí wọ́n bá ní ọ̀sọ́ ọlọ́run àbí tí wọ́n bá ní òsì Islam tẹ̀mọ̀ bá rí ibi wọ́n bá rí wa fílẹ̀ yìí kèsè díẹ̀ àmọ́ gba àwọn àgbàlagbà alẹ̀ yìí tún sọ pé nǹkan mọ̀ kú wọ́n gbà wá lẹ̀ agbáyé àbá àgbáyé à níwọ̀n náà mọ̀ wá wá lọ́ba dẹnu ká lọ́ba dẹnu kúndì rẹ tí wọ́n bá ilẹ̀ akí mbẹ́ bẹ́ẹ̀ mo wí bẹ́ẹ̀ lọ́ba dẹnu kúndì rẹ tí wọ́n bá kátàlí mbẹ́ ìtọ́ ọba wa fi ṣe ní o túmọ̀ bẹ́yìn rẹ ti rí. يسرى بيومك حبة تجني لها صادف ní tí ó fi kalẹ̀ ni ẹni ẹni tẹ́bi tẹ́rù bàkẹ́bẹ̀ rí ẹni tẹ́bi jágbe mọ́lá ìgbọ́rọ̀ ẹni ọba ní òsì Kùránì ẹni tẹ́bi sọ fún pé ń bẹ ẹni ọba ní ọ̀sọ́ ẹni tẹ́bi sọ fún pọ́lọ́hùn bẹ́ẹ̀ kí kálukú ọmọ wa gbẹ Islam kọ́ máa ní àwọn afá kìnìún wọn sí ẹ mọyé àwọn tí àwọn afá wa lé afá àwo sọ di mùsùlùmí ẹ mọyé yẹn tábà ń dásà láti wẹ̀ sí Islam ẹ mọyé àwọn tábà sàrùmí wẹ̀ sí Islam wọ́n jágbe mọ́ wọn nípa náà fi gbajú jágbe ìsìnrán bíyàwó mi kà á bàtà tẹ́jì nílé àṣọ dáfà fi gẹ̀dẹ̀. tó o bá ti fi agbára tó bẹ lọ́wọ́ rẹ̀ gbèrèrè lónìí àbáwa làbújá àlìmọ̀ làbújá barakallahu eh, fi. sirabiya mi ka ha bàtà. àlìmọ̀ wa onírà. tẹ̀jìlì àṣọ dáfà fi gàdé. wọ́n bá fi agbára tó ní tó bá fi gbin rere ọ̀rọ̀ àwọn sẹ́wù fagbà ni. òṣèṣẹ́wù gbogbo ohun tí wọ́n ní wọ́n ti gbé rere kalẹ̀ ni wọ́n fi gbé rere ni wọ́n fi gbé rere lánàá wọ́n wá ń ká rere lónìí ètò ń bẹ lọ́wọ́ rẹ̀ kò sí sẹ́ẹ̀ bú o lè fi sẹ́ẹ̀ bú ṣe rere látara sẹ́ẹ̀ bú o lè ní ládá o fi sẹ́ẹ̀ bú ọ wà fi ṣe rere èèyàn ṣe bẹ́ẹ̀ kó o lè kó o lè kó o kọ̀ rẹ̀ o lè sẹ́kù kó o là. الذي أطعتني وكتتس ẹnu àtọ̀ àbíkàmí yẹdi. tó o bá fi àsìkò rẹ ṣeré tó o fi ọjọ́ òní yìí tó o fi ṣe rádaràda ó kọ̀ rẹ́ ó parẹ́ lọ́jọ́ ọ̀la o. àwọn ọmọ rẹ ọmọ wa jẹ̀ka àwọn ọmọ wa ṣépè pé ká da fún bàbá wọn ká da fún ya wọn kí ló dé tí ọ̀fà náà ṣe rere káwọn lè bá ṣẹ́kù. bàbá wa ń lè gèrè rere tí wọ́n gbé làbí rí àwọn ọmọ lè gèrè làbí sọ pé àríyàn dọ́tọ̀ bá ti gbin rere kò sí ní tọ́mọ rẹ ọ̀ka lọ́ra àmọ́ tó bá ti gbin rere lónìí olówó lọ jẹ́ ni ọlọ́lá lọ jẹ́ ni alágbára lọ jẹ́ ni àfáà lọ jẹ́ ni ẹ̀rí bàbá ẹ̀rá àwọn bàbá wa ní àtàràgbá ni tábà gba àtàràgbá gbin rere tó gbin káàkiri ayé òun ni wọ́n ń káàkiri òní gbọ́lé àtàràgbá ọ̀kátì òṣìṣẹ́ ọgbọ́tọ̀ fẹ́ dá sí gbogbo àwọn tó bí wọn ti gbin rere wọ́n tọ́ ọ̀bẹ tẹ́ẹ̀ bá rẹ̀ ní gbin rere nínú ilé yìí wọ́n náà tètè gbin ó kọ tiẹ̀ náà jáde lọ́la. nkọ́dí ọ̀dà tọ́líwá kìtà tẹ́s àlù àǹtọ̀ àmìkàmì yẹ̀dí. الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي صحف الأولى صحف إبراهيم وموسى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبكي إن هذا لفي صحف الأولى في إبراهيم وموسى بل توصرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي صحف الأولى صحف إبراهيم وموسى بل توصرون الحياة الدنيا والآخرة خير وأبكي إن زال في صوف الأولى صوف إبراهيم وموسى tẹ́lẹ́gbá ẹnìkan kan ọ̀ràn tí ibi tá a padà sí mọ́ bó ìṣẹ̀lẹ̀ òkè ayé yìí ó tó bó tilẹ̀ òkà rí ìlò tó bó tilẹ̀ òkà wà tó gbìtẹ́kàlùkọ́ parí ẹ̀ sí alikiyama náà ni ọlọ́kùnrin alikiyama wọ́dà ẹni ní ìṣẹ́jú kan sísè. láàrin ìṣẹ́jú kan sísè olóhùn kalimatu ṣahada náà làwọn bàbá ti ń ṣe. olóhùn la ilaha illallah náà làwọn bàbá ìmáàmù ti ń ṣe. àmì mi náà fọwọ́n sẹ́wù sàlá ti ṣe mẹ́ta. àmì náà wọ́n fọwọ́n sẹ́wù sàlá ti ṣe mẹ́ta péré. tí ó kún èyí táwọn bàbá wa ti ṣe. yóò kún èyí táwọn bàbá ti ṣe. fún ìyá yìí. fún ìyá wa. ajá kẹlẹ kọ ajá rahmatu. ìlàjà wa rahmatulahi. ẹni dé